بن عبد الله وعلى آله وصحابه وسلم تسليما صلى الله عليه وسلم وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لي بك وفون ولهم بلدعوة الطريقات جفوة نبي محمد صلى الله عليه وسلم gbogbo àwọn sọ̀hábà wọn àti gbogbo àwọn tó fi dọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan ọlọ́run kó bá gbogbo wọn bákan náà ni gbogbo òkú mùsùlùmí títí lọ ọlọ́run bẹ́lẹ́dà kó bá yọ́nú sí ẹnì kọ̀ọ̀kan wọn gbogbo àwọn àfáà wa ọlọ́run bẹ́lẹ́dà kó bá ṣàlékún dáadáa fún gbogbo àwọn tó ti kù láyé náà bẹ́ẹ̀ àwa bẹ̀ lọ́wọ́n bá subhanahu wa ta'ala gbogbo àwọn tó jáláboyún ọlọ́run kó bá sọ wọn nírọ̀rùn gbogbo ẹni tí ń bẹ lọ́hùn fún ọlọ́run kó bá ní abẹ́lọ́mbà subhanahu wa ta'ala àwọn òṣàṣù wa tí wọ́n wà pẹ̀lú wa ní gbogbo ìgbà ẹ̀sìn táyà àti àtìyámà ọlọ́nkọ́mọ́ fi kẹta dùn níbẹ̀. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ní orí ètò wa abala méjì náà ni a ti kù ní àná tàbí fẹ́ gùn lé ní èní èní tí rọ̀mùdọ́n tó fi di twenty six abẹ́lọ́wọ̀n bẹ́lẹ́dà èyí tó kù náà lọ́nkọ́ sí inú ọ̀rùn fún ẹnì wa. gẹ́gẹ́ bá a ti sọ̀rọ̀ nípa àwọn tó jẹ́ ọmọ òrukàn tí a láti gba ọkọ̀ ìyẹn ogún ní àná òun ti pé bó tún jẹ́ pé a rí nínú àwọn èèyàn tá a tún gbà náà ẹni tó ṣe pé èké irọ́ àràmọ̀dì pèsè ọmọ òrukàn àtọ́lẹ̀tọ́sọ lòun tún fẹ́ ṣe àkámúgbàgbé pé a sọ pé gbogbo ẹni tí bá ń pè wá wọlé láàmú síwádìí àwọn tá a wá sì ti rí ṣùgbọ́n tá a sì jù pé a mọ̀ yọ wọn kúrò ńbẹ̀ náà ni pẹ̀lú gọ́lọ́run ní ọjọ́ tàná a sọ pé ogún tí ń bẹ́lẹ̀ náà ni a ti gbà yẹn ṣùgbọ́n ọlọ́run bẹ́lẹ̀dà àwọn tí wọ́n tún fẹ́ kún ètò lọ́wọ́ àtúrí àwọn èèyàn pẹ̀lú gbọ́dọ̀ owó tó wọlé ní àná òun náà ní one hundred tó wọlé sí eré ètò ní àná nígbà tí a ń sin ètò lọ́wọ́ òun náà ní one hundred and ninety one thousand pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run náà bákan náà ní èlé yìí náà ẹ̀rọ ọlọ́run kan òun náà ti sẹ́ndì twenty thousand naira ẹnìkan náà dá sí pẹ̀lú five thousand naira bákan náà ní pé ẹnìkan náà dá sí pẹ̀lú two thousand naira ẹnìkan náà tó wá dá sí ń tọ̀hún náà ní broda Johnson táàfì lè mọ̀ pé ètò àwọn ọmọ òrukàn kò fi dandan lérí pé sẹ́ni tó jẹ́ mùsùlùmí nìkan ló yẹ kó tiẹ̀ wá kíta gẹ́gẹ́ bí àwọn ìdánilẹ́kọ̀ọ́ kíta ti ṣe tí o ti gbà wájú ajẹ́pọ̀ àwa náà táwa náà bá tún fẹ́ kún ìtùú lọ́wọ́ àyè ń bẹ fún wa láti lè ṣe kan ó ní pẹ̀lú ọlọ́run ọmọ òun promise ọmọ ní aṣọ ọdún àti ìlà rẹ̀ pẹ̀lú ọlọ́run bí bá ti ń jẹ́ ilé náà ọlọ́run sí Saudi boutique wọ́n ní àwọn ẹrú ọlọ́run tí wọ́n bá tí a bá mú láti fún lẹ́bùn lórí ètò yìí àwọn mọ̀ fún wọn ní two thousand naira títí láti ní ìtítí tí rọ̀mdọ́n àti yóò fi tán ọlọ́run kó ṣọ́ ẹ̀mí àtàwọn àti àwa náà ọlọ́run kó ṣọ́ gbogbo àwa táwa náà bá tó wá fẹ́ jẹ́ olùkúnlọ́wọ́ fún ètò àlùdà account number wa tí a fi ṣọwọ́ sí òun náà ní six six seven seven one six seven three three three lẹ́ẹ̀kan sí six six seven seven one six seven three three three òun náà ni account number tí a fi ṣọwọ́ sí bákan náà gbogbo àwa tí àwa náà bá tún fẹ́ dá sí ọmọ òrukàn tí ń lọ à ń torí pé pẹ̀lú ògùn ọlọ́run lé ní báyìí àwọn dàbí pé bóyá ti ọmọ mẹ́rìnlá péré òun náà ní bẹ́ńlẹ̀ báyìí. a sì ń lọ ọgọ́rùn-ún. a sì ń lọ ọgọ́rùn-ún àti ṣogún lánàá lẹ́nu pẹ̀lú ògùn ọlọ́run mẹ́rìnlá bẹ́ńlẹ̀ ọjọ́ thirty four àtọ́lọ́mọbẹ̀rẹ̀ dàbà tún ní sí náà àmọ̀ ìṣe náà ni gbogbo àwọn tí ń gbìyànjú lórí ilé náà ọlọ́run kó bá wa san ní ẹ̀sìn lórí àkáǹtì nọ́mbà wa lẹ́ẹ̀kan sí gbogbo àwa tí àwa náà ń ń wo pé àwa ah, ní ọ̀sẹ̀ mọ́ money point mi òun náà ní six six seven seven one six seven three three three lẹ́ẹ̀kan sí six six seven seven one six seven three three three òun náà ní àkáǹtì nọ́mbà wa gẹ́gẹ́ bí ètò àkọlé yìí tí àwọn bá wa bá lọ lánàá èyí tí a kò ní ìfẹ́ inú pé ń nínú àwọn ẹ̀ àtúnṣe pé òun ní ọmọ òwò gbà òun òun so sakíkẹ̀ ọlọ́run bẹ́lẹ́ dáná lòun ṣe òun òfin kan fún ìgbọ́n tó ṣe fóun náà ti mú ìfẹ́ ẹnu rẹ̀ àní òtí tó ń jọ́sìn fún àyín bẹ́ẹ̀ náà ni wọ́n ti bá a tẹ̀síwájú bísímìlá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن tí a ti dá ọpẹ́ fún Allah subhanahu látara pé ọ̀dá wa ní ọmọ èdè èèyàn ó fi wá sínú àwọn alápọ̀nlé yẹba àti sọ́lánà bákan náà ó tún dá wa ní ọlá tó ju gbogbo ọlá lọ ó sì wá ní mùsùlùmí ah, ìsìláàmù náà àtẹ̀mí àtiwọ́ ní kọ́ba dídà kó jẹ́ ká gbé pàdé rẹ̀ ah, ká bẹ nínú ẹni tí ó wà ní àyè tó ga gbogbo àwọn ọmọ ìyá náà táwọn náà ń bẹ ọlọ́run kó pín oore bẹ́ẹ̀ kárí ẹnì kọ̀ọ̀kan náà. kí ni iye ẹsẹ̀ tá a gbé ó ti ló ń kà sí gbèsè mẹ́rin ni àbí gbèsè márùn apin inú ìdá mẹ́fà akó ìdá kan àfitì lánàá abẹ́ẹ̀kọ́ ni hmm. ìdá kan yòókù náà tún ti nẹnu mọ́ báyìí àti jẹkùnú wákàtí rẹ̀ gbogbo àwọn ọmọ ìyá wa tó jẹ́ pa ẹ̀hàn náà jẹ sàárì ṣùgbọ́n alikiyama ni wọ́n ti lọ ń wọ́n ti lọ ń túnu lónìí náà wà tó ti bọ́ sí alikiyama lánàá àwọn tí ó bọ́ síbẹ̀ lọ́la lọ́túnla tèmi ọmọ bọ́yá mẹ́ńbẹ́ àbí wọ́n ní ọ̀bẹ̀ ńbẹ̀ ọlọ́run dákun tọ́jú àforíjì rẹ̀ àti kẹ́rẹ̀ dè wá àwọn tí wọ́n bí ẹnìkọ̀ọ̀kan wa tí wọ́n ti lọ àti gbogbo àwọn àfa wa gbogbo mùsùlùmí pátá lókù islam allahumma ighfir lahum warhamhum wa'afihim wa'fani wa'akrim nusulahum wa wasi mad'alahum allahumma salayi ṣe bẹ́ẹ̀ bá a fi àlùjánnà ṣe ibùsẹ́rí sí wọn. naam gẹ́gẹ́ bí ibi tí a dúró sí lánàá tá à ń sọ̀rọ̀ fún wa nípa ohun tí jẹ́ ìfẹ́ ẹnu pé ewu ni ìṣòro ńláńlá iná ní eléyìí jẹ́ fún ẹni yòówù nínú ọmọ ẹ̀dẹ́ èèyàn torí pé ìfẹ́ inú yìí òun náà ní agídí ọkàn inú mi ní ń ṣe ìní ṣe tẹ ọba tó dá mi ìsì ní tẹ̀lé ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam ọgbọ́n tó báyìí ti fi tọba tó dáa sílẹ̀ ẹnìyẹn ti sìn sí ẹni tó bá lóun ọ̀tẹ̀lé ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam kò lè láyé lálògbádùn kódà kò ní lálàáfíà ìṣe rẹ̀ náà yóò sì mọ kónira báwọn ará ayé yòókù tọba ìdá fi nílọ̀ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ààyè nínú Al-Qur'an pé ká jìnà sí ohun tí ń jẹ́ ìfẹ́ ẹnu ló fi jẹ́ kí Allah subhanahu wa ta'ala sọ fún Ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ àlàyé tá a ti fún wa lánàá pé bá a sì lo ayé lifestyle wa ọba ìdá ti fún wa ní àkọmọ̀nà rẹ̀ pé báyìí ni o tọ́ ti ṣe báyìí tọ́ ti ṣe báyìí ayé ọ̀ dàrú alìkìyàmà lè mọ̀rọ̀ gbọ́ wàlá tẹ̀tẹ́bi àhàwá alladhina la ya'lamun ọba adẹ́dà ní àwa la gbé wa nabi sallallahu alaihi wasallam kalẹ̀ àti gbogbo àwọn tó bá tẹ̀lé ọ náà ìgbéwọ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tó ga jù fún gbogbo olóríire bẹ́ẹ̀ náà gbogbo tó wá fẹ́ soríire a gbé àwọn òfin àlàkalẹ̀ òfin àtọ̀nà kalẹ̀ ní gbogbo tí ìjà lámọ̀rí ìgbésí ayé ọba ìdáwà nípa tẹ̀bí à ìlànà yìí náà ní kọ́ mọ́ tẹ̀lé àwọn òfin yìí ní kọ́ mọ́ tẹ̀lé mọ́ tẹ̀lé ìfẹ́ nú àwọn tí wọn ò nímọ̀ nípa ayé torí kìí ṣe pọ́mọ ẹ̀dẹ́yàn kan ló jókòó pé ẹ dákun dá àyè kan fún wa táàmù ọgbé ọba tó dá wa lọ́kẹ̀ dá ilé ayé fún wa ló dá ilẹ̀ fún wa ó dè ní àmọ́ sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà kìí ṣe pàwọ́ la ṣèpàdé pé oúnjẹ táàmù ọjẹ o afẹ́ mọ jẹrẹsì afẹ́ jẹwà ìrẹsì ọba ìdá tó dá wa ó ti mọ̀ pé àwọn nǹkan táàmù ọjẹ ọba ìdá ti pèsè rẹ̀ dé wa á rí pọ́wọ́ adé wọ́n sọ pé ẹ̀rìn ìjẹrú ilé ìbáyìí òun èjì ilé ìbáyìí òun èjì ilé ìbáyìí ṣùgbọ́n ọba adẹ́dà ká tó dé ayé gbogbo ohun tá a mọ̀ jẹ ló ti pèsè dé wa ọmọ ẹ̀dẹ́ yẹn lọ́ba adẹ́dà dákẹ́yìn gbogbo níìsì wa ló ti ṣe kíni ló ti provide dé wa kódà ẹja wo ẹ̀yà alẹ̀ ẹ̀yà alẹ̀ ọmọ pa afẹ́ mọ kọ́lé abùkátà iyanrìn táwọn bí yọ blocks abẹ́ẹ̀kọ́ ni ọmọ pa abùkátà òkúta ibi tẹ́lẹ̀ bá rọ̀ ọwọ́ gbé gbogbo ẹ̀ ó táwọn fi gbin nǹkan ọ̀gbìn àwọn ọ̀lẹ̀kẹ́ ń bẹ táwọn ọmọ stọ̀ omi sínú Allahu Akbar ẹ mọ̀ pé loamy soil clay soil sandy soil gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ fatabarakallahu ahsanul alik ọba ni àwọn tí wọn ò túmọ̀ nípa alikiyama aliki gbogbo ohun tí àwọn yẹn ń ṣe lónìí wọn pé wọn fẹ́ discover nǹkan wọn fẹ́ discover nǹkan ọba alẹ́dàá ti dáwọn nǹkan yẹn kalẹ̀ ọba dàní mọ́ tẹ̀lé ìfẹ́ ẹnu àbí ọpọlọ lásán àwọn tó pé wọn ò mọ ohun tí ó gbẹ̀yìn ọ̀rẹ́ wọn bákan náà wọn ò sì mọ ètò táwọn ọba adẹ́dà tá a sì kalẹ̀ bákan náà ọba adẹ́dà tún pa nabi sallallahu alayhi wa sallam láṣẹ àtẹ̀mí àtiwọ́ náà ọba adẹ́dà ní falidhalika fad'u ọba adẹ́dà ní eré eléyìí ni kí wọn náà mọ pèpè sí o eré eléyìí ni kí wọn náà sì mọ ṣe ìjọsìn rẹ lé lórí bákan náà wastaqim kama umirta bá a sì pa ọ́ bẹ́ẹ̀ náà ni kò sí kíni kọ́mọ sí wàlá tattabi ahwaahum ọba dídá ni mọ́ tẹ̀lé àwọn ọ̀fẹ́ inú wọn ọba dídá ni mọ́ tẹ̀lé àwọn ọ̀fẹ́ inú wọn ìfẹ́ inú àwọn owó àwọn náà ni àwọn tó jẹ́ pé àwọn kọ́ ni wọ́n ṣẹ̀dá rẹ̀ àwọn kọ́ ni wọ́n sì gbé ìlànà báyìí ó ṣe rí bí ó ṣe gún àkọ́ wọn gbé kalẹ̀ ọba tó dá ayé òun ló ṣètò ayé kalẹ̀ ìlànà rẹ̀ lábọ̀dọ̀ tẹ̀lé ó túnmọ̀ kó gbẹ́ntí bá ti ń tẹ̀lé ìfẹ́ inú irú ẹni bẹ́ẹ̀ àní kàá sí ọ̀jọ̀gbọ́n inú òmùgọ̀ èèyàn nírú ẹni bẹ́ẹ̀ ni ọmọ wà níbo láti rélé yìí ọwọ́ náà àdísà nẹ́bì sallallahu alaihi wasallam tí a nẹ́bì ní alikayis mandana nafsahu wa amila lima ba'dal maut àdẹ́bì ní ọ̀jọ̀gbọ́n èèyàn tá sọ pé olórí pípẹ́ nì òun náà ni ẹni tó bá tẹ ẹ̀mí rẹ̀ bá fún làákàyè rẹ̀ ọwọ́ àtẹ làákàyè rẹ̀ náà bá fún àṣẹ ọba adẹ́dà Allah subhanahu láyé lẹ́nìí tí ń bẹ́nu ayé ìgbà tí ń bẹ́ lẹ́mìí ìṣiṣẹ́ fún kí ní ọ bá pàdé nígbà tó bá kú tán ọ̀rọ̀ mi náà ń sọ lọ́wọ́ yìí ọ̀rọ̀ tí wọ́n náà ń gbọ́ lọ́wọ́ yìí lílò rẹ̀ báyà ń sọ èmi ò ló àbí wọ́n náà ń gbọ́ ò ló báyà ò gbáyé ṣeré ò ń ṣiṣẹ́ kí lọ́ọ̀ bá pàdé lálẹ́ kìí ni bí wọ́n náà ti mọ́ fún ọdún ara kìíní kalẹ̀ báyìí ẹlòmíì ti kalẹ̀ pé ń múra kalẹ̀ bẹ́ẹ̀ náà láwọn múra àlìkìyàmà kalẹ̀ àníbi ni ọ̀jọ̀gbọ́n èèyàn torí rẹ̀ pé òun lẹni tí ọkápá ẹ̀mí rẹ̀ ọkápá làákàyè rẹ̀ ọwá ní kí àti ẹ̀mí àti làákàyè ó tò lábẹ́ àṣẹ ọba tó dáa látàn tó di kíni ó lè mọ ṣiṣẹ́ fún ohun tí ọ bá pàdé lẹ́yìn ikú rẹ̀ a rí kó bá jẹ́ pé owó ni gbogbo ta kójọ láyé ti kú báyìí làwọn kí ó ti mọ dunú pé sá fóun nínú ogun lágbájá kódà ó lè jọmọ ó lè kódà ń mi ń ṣèfaradà o torí pé alágídí ọkàn ni wọ́n ní kó tọ́jú ìyàwó rẹ wọ́n ní kó tọ́jú ọmọ rẹ wọ́n ní kó tọ́jú ẹbí rẹ àwọn ọmọ wa wò pé àwọn ọmọ gbàwẹ̀ àsìkò sínú ń bọ̀ wá kọ́lọ̀n sáàjì ó kú sáájú àwọn tó bá kú sáájú àwọn wọ́n sá pin ogun fáwọn àti ẹni tí wọ́n ra wọn jẹ ní o wọ́n ra wọn jẹ ní o wọ́n sá fáwọn ní nǹkan bẹ̀ lẹ́yìn ikú rẹ̀ wọ́n mú kí á ti wù ọ́ ọmọ kò lówó ni kò ní sí àǹfààní rẹ̀ ọwá lè jóun gangan ni wọ́n ṣe kíni ni wọ́n sọ fún pé kọ́mọ á pin àbíwọ̀n sọ pé mú un tó bá wù ọ níbẹ̀ Ànábì sallallahu alaihi wasallam wá ní wọ̀lá ájísù ẹni tó jẹ́ ẹni tá gara dá òun náà ni mani tábà nafsahu awáà òun náà lẹ́ni tí ń fi ẹ̀mí rẹ̀ tẹ̀lé mi ní ṣe ìníṣe kí ọba dẹ́dà Ànábì sallallahu alaihi wasallam wá ní irú ẹni bẹ́ẹ̀ wàtàmánà alàlá ilẹ̀ amáníyà onífẹ́ ẹnu ni ó ọ̀tẹ́lẹ̀ náà yóò tọ́bádàlì kìyàmà inú ọ̀nàrẹ́bù làwọ́ wà inú ẹni ìkẹ́lá wà inú alùkùránù bá dà ní àtọ́là àlẹ́gọ́ ìbà tẹ ojú rẹ̀ tó kọ̀kọ́ ni nínú sọ́tò lẹ̀ nẹ́jìmù kọ́ yẹn tí sọ pé làwùtẹ̀ yẹn ná máa lẹ́ wọ̀wọ́lẹ̀dà tọ́lọ́jọ́ ọlọ́wọ́ fún lóyó so inú sọ́tò lẹ̀ káf bákan náà ló fi jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan wa ká gbé ìfẹ́ inú ká gbé jùúlẹ̀ àwọn àyàwó wa lọ́lọ́kẹ́ ọ̀jọ̀ kan lórí bẹ́ẹ̀ pé ẹni àánú lẹ́jọ́ bá ń tẹ̀lé ìfẹ́ ẹnu rẹ̀ mìtà wa bá dé tá à ń sọ fún wa òun náà ni pé ànábì sallallahu alaihi wasallam ànábì kọ́ wa láwọn ẹ̀kọ́ kí làwọn tí ó jẹ ọ̀la àlìgbá ika mọ́sàsì sí kí ni ó sì jẹ́ ká gbórísá kúrò níbi ìfẹ́ ẹnu ànábì ní àwọn nǹkan mẹ́ta kan bẹ àwọn ni wọ́n jẹ́ kafarat àwọn olùpẹ̀sẹ̀rẹ́ tẹ́dà bá ń ṣe kíni tí bá ń ṣe tọ́ bá dún ní mọ́ wọn nítorí wọn pé ẹnìyẹn o ìṣiṣẹ́ kún ni ọba pàdé lẹ́yìn ikú ó gbéfẹ́ ẹnu jù ú lẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ànábì ní ìṣùbáàgùl òdú fi sabarat fi sabarat òun náà ni ìmọ̀ sàlùwàlá nígbà tó tutù bá mú méjì náà ni tó tutù bá mú tó bá jẹ́ pé ọba ráyè láti gbé omi kaná láti wọ́ọ̀mù omi tẹ̀rí àsìlámù ọ̀tako yálà òní jẹ́nẹ́bà ni so omi tó wọ́ọ̀mù kódà o lè sómi sínú fúláàsì kan látàlẹ́ kìí sí pírọ́blẹ́mù eléyìí ò sì túmọ̀ pé ò ní gbẹ̀sẹ̀ ń tọ́sàlùwàlá nígbà tó tuntun mu lókò tó bá ti ń fi omi yẹn náà sára tẹ́lẹ̀ gẹ lásìkò ọyẹ́ ó rí pé lẹ́sẹ̀kẹsẹ̀ náà ló tún sí kí ni àbẹ̀ntọ́ bá lè lò ní tútù àyè sọ pé torí pé mo fẹ́ gbẹ̀sán kọ́ wá jẹ́ pé ohun tí ó kó nira bọ́ kọ́ wá lọ pé ẹ̀kọ́ dòmi tó tutù kan bọ́ gbómi tí wọ́n gbé sínú fírísà torí wọ́n lẹ́sẹ̀ ń bẹ nígbà tí yẹn bá ń sàlùwà lánígbà tára kọ́ bẹ́ẹ̀ kọ́ o Islam ò pé ká tí ó lè láti fomi kanra ànábì ní ọba àdámọ́ lò láti fi pa ìṣẹ̀rẹ́ fún yàn bákan náà wọ́n ti sọ́ọ̀rù sọ́láàtì báyìí sọ́lá òun náà ní káyọ̀ sọ́láàtì kẹtàn káyọ̀ tí mo gbẹ̀ngbẹ́ pé ah, bàtà kí àṣùbà àtẹ́nìsì àmúradé zoor akísóòrì tán àmúradé asiri ọ̀yàtọ̀ sí wọ́tọ́ mọ̀ sọ pé ah, kọ́tì ẹ̀bí kọ́tì ẹ̀jẹ̀ pé ìrùn kẹlà wọn náà kí lójúmọ́ ni ah, ìbáwọn kẹmẹtọ́ pé ẹ̀kẹ́ láàrin ọ̀sẹ̀ náà níjọ́ sí wọn sọwárò kí ọba tó gbé òfin nìkalẹ̀ fún ọ sọmọrú pákéjì oríire tó gbé kalẹ̀ dé ni ẹni tí sọláàtì ọmọ lé lára rẹ̀ òun náà ni onífẹ̀ẹ́ alágídí ọkàn ẹni tí ò ní ṣèjọsìn fún ọba tó dáa ìtẹ̀jẹ́ ayé òun náà ni ó gbójúlé ó lè fáwọn táwọn òkírun kẹ́ inú àwọn dájú nínú rẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala inú rẹ̀ ọ̀dá sí ó béèrè wọ̀ lọ́dọ̀ rẹ̀ fún ọwá nínú rẹ̀ sáwọn èèyàn inú tiẹ̀ ara wọ́n wà rìsọ́ọ̀tì bá jáde ńkọ́ orí nǹkan kẹsí ó lè gba f9 ọkọ̀ pé kásà ọ̀tọ̀ níwọ̀ òun sì ká ṣùgbọ́n ọba ìdà ti wá fọ̀wọ́ lánsà báwo láyé owó sì da tálkì àmà owó sì da wọn ìntìsọ́rù sọ̀làwát báda sọ̀làt kámọ́ tábà kírun kẹtẹkátó mọ retí omi kámọ́ múra alẹ̀ di sọ̀làt òun náà ń bẹnu tí wọ́n ṣe kíni tí wọ́n jẹ́ kéèyàn ó sórí rẹ̀ kọ́dọ̀ kí nínú àwọn àfa ó ní inna fi sọ̀làtì إن في صلاة الفضل والخير جمع لأن بها الأبواب لله تفتح وما قام بالتقدير لا قد رحمة وكان كعبد بباب مولاه يقطع Inna fi sọ̀láàtì ìfọ́sí. Wọ́n dájúdájú níbi sọ̀láàtì ṣíṣe ọlá ń bẹ ń bẹ. Wọ́lẹ̀ kọ́ ìrù jámọ́. Bẹ́ẹ̀ ni gbogbo tíjọ rẹ̀ ń bẹ ń bẹ. Lè ánà bí ha àbúwá àbúlí ìlàyé tó dáhù. Torí pé gbogbo tí ń jẹ́ oore níbẹ̀ òun náà nílẹ̀kùn rẹ̀. Táà bá ti ń sọ sọ̀láàtì gbogbo tíjọ rẹ̀ pátá ọ̀bádẹ́dọ̀ mọ̀ sílẹ̀kùn rẹ̀ fọmọ ìdẹ́yìn نعم ومن أقام بالتقبير لاقته رحمة وكان كعبد بباب مولاه يقرع بكنا وجبات الله أكبر irú ẹni bẹ́ẹ̀ ìkẹ́ àánú Allah subhanahu wa ta'ala yóò mọ̀ pàdé irú ẹni bẹ́ẹ̀ ẹni ẹ̀dà gẹ́gẹ́ bí ẹrú kan ni tí ń kanlẹ̀kùn olówó rẹ̀ pé ẹ ṣílẹ̀kùn fún mi mo fẹ́ gbàkẹ́ lọ́dọ̀ yín mo fẹ́ ràánú lọ́dọ̀ yín eléyìí lẹ́lẹ́ẹ̀kejì tá nẹ́bí nínú àwọn nǹkan mẹ́ta tí mo jẹ́ pẹ̀sẹ̀rẹ́ bákan náà wọ́n nẹ́kìlò àkìdáàmì ilà jamaat ẹlòmíín ṣe sọ láti lóòótọ́ òye lọ mọ́sálásí kódà ń bẹ nú àwọn èèyàn tó mọ̀ wò láàfà mọ́sálásí ọbẹ̀ ní gímù rẹ̀ báyìí wọ́n fẹ́ lómi ìjẹlẹ̀ mọ́mù àwọn ọmọ kíhun ni wọ́n mọ̀ kírun wọ́n mọ̀ lọ sí máàmù fáwọn èèyàn níjọ́ tó wọ́n bá lò ó dé níjọ́ òde nìkan àbíjọ́ tó wọ́n fẹ́ lò ó dé wọ́n bá ní nìkan bímọ wíwẹ̀ pé ohun tóun sì kéwú fún náà ni pé kọ́ wọn bá àwọn èèyàn sọmọ lóko nítorí kí ogun náà níjọ́ tó wọn bá ṣe jókòó òkú àbọ̀fẹ́ fi wọ́n ṣàìsùn kí wọ́n fẹ́ ní pati kan tó fẹ́ dálẹ̀ lèlátò lè kọ́dírì ń bẹ lèlátò lè kádàrì ó jẹ́ ìsìn hmm. wọ̀lẹ̀ jìbìtì lọ́pọ̀lọpọ̀ ń ṣe ìgbà ní ẹyọ mọ̀ wá mọ́sálásí lèlátò kọ́dírì wa òru àbí kìnnìkan ẹja ṣe kìnnìkan ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ kó wọn lẹ́rú lóru ọjọ́ kan ni ọ̀fẹ́ fi wọ́n gbà yìn ìyìn kalẹ̀ irú ìyìn kò sí yìn ń tẹ́ni. ọ̀fẹ́ kó wọn sì rí gbè sọláàtì tó yẹ kó ṣe fún wọn lọ́rẹ̀ èèyàn sóǹsé yọ wá dorúkọ kẹkọọ ọjọ́ ó pa àwọn onílù ó pa àwọn olórin pé kí wọn máa jíjò dàndàràká pátá wọn ló sì mọ ohun tí wọn fẹ́ ṣe wọn mọ ohun tí wọn fẹ́ ṣe ojú èèyàn ni wọn ń tì wọn ò tíjọ ọba tó dá wọn wọn náà gbọ́n nílẹ̀ Yorùbá láti jọ wọn sọ pé ọmọ tó yẹ ọgbọ́n ìyá tó yẹ ọgbọ́n bàbá tó yẹ ọgbọ́n láti jọ yìí náà irú wọ́n mọ ohun tọ́tọ́ ọmọ ohun tí ọ̀tọ́ látijọ́ iná ọwọ́ kó ọmọ ohun tó ṣe ọlọ́lùkì àmà ọmọ. wọ́n ní ìmọ̀ gbèsè lọ ṣe sọ láti níjà máa. wọ́n ní eléyìí náà ń bẹnu tí wọ́n pa ẹ̀sẹ̀ rẹ tẹ́bárí náà àwọn tó jẹ́ pé ńgbà tí wọ́n gbọ́ láti ń bẹ níbi kí wọ́n lọ kírun jàmá ilé àwọn kẹ́ wá súnmọ́ mọ́sálásí wọ́n ò kí tó iná náà nù núhì ìlmọ́ta wọ̀ nẹ́kùtùbù máa kọ́ dàmú wà á sára o. ọkọ̀ ah, àbíká ni ọlọ́gbà lẹ́sọ̀nà tó jìn kó lè jẹ́ pé ẹsẹ̀ táwọn ọmọ gbé ìrìn táwọn oníkà tó dé mọ́sálásí àwọn ọmọ fi ṣe kíni àwọn ọmọ fi rìkọ́ọ̀dù ládá lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ibi wọ̀lú wọn gbégbé mọ́sálásí kọ́dà ẹ̀rí pàwọn ọ̀bẹ̀rẹ̀ pé ọkùnrin náà tún mọ̀ bẹ́ẹ̀ pé sáwọn lè wà nù ilé mọ́sálásí bẹ̀lẹ́gbẹ̀ẹ́ ilé àwọn táwọn ọmọ fohùn máìkì mọ́sálásí kírun aláìníkan sí mọ́sálásí wá dé wọ̀rẹ́ àbí ilé rẹ̀ ti di mọ́sálásí ẹlẹ́tọ́ pé tọ́wọ́ kú oògùn ọjáde kó mẹ́ ìfẹ́ ẹnu yìí náà ni ní ọmọ sọ fún ọ pé kí ni bẹ́ẹ̀ ìyẹn lè fohun wọn kírun ìyẹn lè máa fi kírun ìfẹ́ ẹnu náà ni òun lè máa mú yín lọ́tà àbí torí oní ẹnìkan inú mọ́sálásí ọgbà tiẹ̀ àbọ̀ òní ṣiṣẹ́ kan báyìí ẹ̀yàn kí nìkan wà síláwà ìyọ́n máa fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ eléyìí ọ̀bà àtijọ́ iná tó ti ń bẹ̀ yín náà nísìn ọ̀n sàlọ̀ alábí adìẹ ni yọkẹ̀ fọ́ ọkàn mi yọkẹ̀ fi ọwọ́ lápòrò erí táyọ̀ fomi sẹ́ni yọkẹ̀ yókò Allahu Akbar òsìtáwọn ọmọ lọlé ike wọ́n náà pé jókòó mọ́jọ́ wọlé ọwọ́ gbò àlùwàlá tí wọ́n kọ̀wọ̀ ní ojú ń tì mí láti lọ bá àfa ṣàlàyé fún mi ọmọ rẹ ọkọ lálùwàlá ò ń jèrè owó rẹ nìyí tẹ́míjọ wọn kọ lẹ́tà sí ọ àbíjọba làwọn fẹ́ fún yín ní kiri kan ọmọ rẹ náà lọ́bọ̀ kàwé kí wọ́n ní ẹ wá láago mẹ́wàá ọba ìdáwà gbé àlìjẹ́ nìkan kalẹ̀ ọ̀wá pè pé kọ́ kà á sí wọ létí báwo ló ṣe ní wọná tó fi wà lìjẹ́nà báwo ló ṣe sórí ire ọlọ́mọ ẹ̀kẹ́ ń ṣe ọ́ wọ́n ti dáyé ti pẹ́ èèyàn lè pẹ́ láyé tí ó sì yà fọ́nú fọ́ra nípa ìsìn torí pé àìdàgbà mọ̀lúta àbá dérí o àṣẹ̀sìn láti wà lìjẹ́nà àwọn mẹ́ta yìí ẹ̀jẹ̀ amójútó kódà nínú nǹkan tó jẹ́ pé òun ní ọ̀kẹ́ kù lórí ilẹ̀ táwọn yọ̀kẹ́ mọ́ sétí wọn sì ní jẹ́ mùsùlùmí òun ní sọ́lá ọ̀kan náà fàfin wá àwọlù ṣẹ́rìn wà àwọlù ṣẹ́rìn ní ṣàrà ìdínà wà àkírù máa yẹbùkọ́ yórùfà òun wà àkírù máa yẹbùkọ́ ìzádìínú yọrù bí ọ ẹ̀rì pé ọ̀pọ̀lọpọ̀ ń kírun kò sì jẹ́ mùsùlùmí o à ń pàdé mọ́sálásí ni o ni pé òun ni ohun tí ó ṣẹ́kù yọmọ ọmọ jẹ́ àdẹ́ntì ti pé ẹni tí ń kírun ẹni tí ń kírun àà ọ̀dà àti rí èèyàn ẹni tí ó ń pè láàfáà tó ní kódà òun ò lọ mọ́sálásí láìfò ògùn sápò àbí òun ò lè lọ mọ́sálásí láìfò ògùn sápò mọ́sálásí gẹ̀ òun ò ní túra álẹ̀ níwájú ọlọ́run so ni pé ọ̀pọ̀lọpọ̀ náà ń nínú ọlà mẹ́tẹ̀ẹ̀ta yìí àlùwàlá ṣíṣe kí n tún ni ìmọ̀ retí sọ̀láàtì kan lẹ́yìn ọ̀kan lẹ́yìn náà ìmọ̀ ṣe sọ̀láàtì níjà máa ó rí pé kí sọ̀láàtì lásán pò ń ṣe lẹ́yìn àwọn obìnrin tí sọ̀láàtì jàmá ọjọ́ ràn yẹn lórí wọn káwọn lọ mọ́sálásí ọjọ́ ràn yẹn lórí wọn kí wọ́n kírun wọn nílé ọlọ́lá jù kọ́ lọ kí ní mọ́sálásí lọ wọ́n ti bí wọn náà wọn ní ọmọ fátíà yìí wọ́n ta ní ọlá ni kò kírun nílé ọyá ka fátíà ká gbọ́ wọ́n bá gbé bèrè fẹ́ lómi ní sí pé ọyá ka kíníkẹ́ yọmọ sépè lọ ni tọmọ sípè lọ ní ìbò lè rojọ́ ọ̀yà àwọn àfáà ní ká kírun lé da agbárí òfìfó kọ́ lọ́mọ fi sọ̀tọ̀ láti nílé agbárí òfìfó kọ́ kọlọ̀ kọ́ bá tà dáadáa kọ́ mọ̀lúwọ́ láṣẹ pípọ́ kẹmọ̀ rojọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin wàláyọ̀mọ̀ bẹ́ẹ̀ lómi ìsunkún lẹ́yìn ẹjọ́ tọ́wọ́ fẹ́ búyàn tọba gbogbo ebú kọ̀ọ̀kan ní òun láfiwé tí ó fi wé ó lè kọ́ sọ̀rọ̀ nẹ́sẹ̀nẹ́sẹ̀ bí nẹ́sẹ̀nẹ́ na o kìníkà kìníkà ẹ̀hẹ́n ọ̀sẹ̀ ní sọ̀lọ̀ sọ́lọ́ bí aṣẹ́dọ̀ àbálálàájì ọlọ́run ọ̀sọ̀ ọlọ yọ sọ ọbọ̀ ní fati fati tàbá sí ojú òkú ka fati ni ni fún láwù o. ẹ jẹ́ ká gbájúmọ́ ẹ̀sìn wa o òun tí ó pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ní ẹnu tó ti fi kọ́ kò sí ó ti gbogbo bàjẹ́ rẹ̀ ní tó bá ń ti sọ̀láàtì mẹ́tẹ̀ẹ̀ta yìí bá pé àlọ́lá rẹ̀ gbádùn sọ̀láàtì rẹ̀ gbádùn ó tún kí jàmáà ọba adédọ́mọ̀ fi sàhádànù ẹ̀ṣẹ̀ fún. wà á má darajat ìní kí n sọ ànábì sallallahu alaihi wasallam ni síbí wọn lọ fẹ́ ga láyé wọ́n fẹ́ ga ọ̀fẹ́ káwọn ọmọ rẹ̀ ga wọ́n sọ pé ìyá àfáà ni nì ìyá dókítà ni nì wọ́n pé ah, ọmọ rẹ̀ lọ́kọ́lé ńlá torí ni kọ́mọ ẹni ọ̀gá kí wá ṣe gíga ayé nìkan lọ́ba dídá tọ́jú dì ọ́ àdébí wá ní ẹni tó bá fẹ́ ga láyé tó fẹ́ nípò ọ̀fẹ́ jẹ́ kí bó ṣe wà lẹ́sìn náà lọ́tún fẹ́ wà lọ́dún eléyìí ọ̀fẹ́ lágbèga nígbàgbọ́ ọ̀fẹ́ lágbèga nínú ọlá ayé àti tàlìkìyàmà àdébí nínú tó ṣe. mo fìdí àwọn èèyàn mo fáwọn èèyàn lóúnjẹ Allahu Akbar báwa ò ṣe àwọn tí wọ́n ń gbọ́rọ̀ lẹ́nu wa onítọ́rọ́ kọ́bọ̀ tí ramadan bá ti dé báyìí láàmọ́ ní bọ́jẹ̀ pé wọ́n á fẹ́ ṣe ni o bàtà yìí lówó yẹn gbó kalẹ̀ àwa lẹ́nu ẹkún wa lọ́wọ́ àwọn yẹn wà ń dà láàmú sẹ̀mó two hundred bags lálàfẹ́ra ipa àwa ká hundred bags lójoojúmọ́ làwọn yẹn ń gba sẹ̀mó àfẹ́ fi gbára wa lásìkò ni àwọn náà mọ̀ testify kò sójúmọ́ àwọn táwọn yẹn gba sẹ̀mó báàgì mẹ́ta mẹ́ta lójoojúmọ́ àwọn míì àwọn kan ni wọ́n fowó wọn lẹ̀ tí wọ́n fi ń bọ́ àwọn èèyàn ǹjẹ́ wọ náà bọ́ba ayédà ṣe kí ọ tó yẹn àwọn mélòó ni ń jẹ lábẹ́rẹ̀ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ gan tí wọ́n bá ní lágbájá ní ọ̀parí ọ̀rọ̀ ìbáwọn yẹn mọ̀ sọ ni pé àgùntàn ọ̀jẹ́ lábẹ́ gẹ̀ẹ́sì kálukó dira rẹ̀ mú àwọn gbàgbọ́ àgùntàn làwọn wọ́n sì ní gẹ̀ẹ́sì ṣùgbọ́n àwọn ọ̀jẹ́ nu owó rẹ̀ kódà tó bá ká wọn lára àánú rẹ̀ tó yẹ kí wọ́n ní wọn ní ni bàbá jẹ́mbẹ̀ kó kú sínú kọ̀ táyà ọkọ̀ rẹ̀ jò ògùn ẹ̀mọ́ ah, alájẹ́ rọra o ah, ẹ bọ́ wáìtì nífa ẹgbẹ́lẹ̀ ẹ̀jẹ̀bá yín wá a aṣọ tiẹ̀ ó ti wọ̀pá aṣọ tòun dọ̀tí kódà tó bá rí mẹkáníìkì mi tásọ rẹ ti dọ̀tí ọ̀rẹ́dì torí bó ṣe rí kó lè dúró kọ́bọ̀ tú táyà wọn ó wò ó ni pé ọyá ẹjẹ́ òun náà ti lónìí kọ́mọ̀ bí ṣe ṣe ọmọ aláàgùn bọ̀ ngbà ayé tiwọn náà ibi ti ń pa wọn ò ṣiṣẹ́ lára wọn tókun bá ń bẹ lára wọn tí wọ́n ń rí jẹ tí wọ́n ń rí mu níjọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wọ yóò rọ̀ láti rìn ọ́ lọ́wọ́ ṣùgbọ́n ní ọ̀ràn wọn náà lọ́njọ́ tí wọ́n nídìí rẹ̀ pé anabi sallallahu alaihi wasallam ní ìmọ̀ bó àwọn èèyàn mọ́ fáwọn èèyàn ló ń jẹ ebi sì ń pa àwọn ọwá lọ ń tọrẹ síta sí ọ̀rẹ́ òní gbalada yìí tó ń sìn ilé láti bẹ̀rẹ̀ ebi wọn náà ò tiẹ̀ kéwú ọmọ sọ pé láti kẹsọ̀ ròde anabi ń gbà tó ń sì bá anabi sallallahu alaihi wasallam léèrè anabi ní ibda bi nafsika wọ́n bá lè lé tó ṣiṣẹ́ táwọn ará lè fi jẹ wọ́n ni ọkọ́kọ́ jẹ ọkọ́ pèsè fúnra rẹ̀ súnmọ́ bí mẹ́ta òòl lẹ́yìn náà ọkàn àwọn tí ò ń gbọ́ bùkátà wọn ilé náà ọjẹ́ kọfẹ́yìn obìnrin o mélòó lobìnrin yóò sọ pé ọ̀sẹ̀ ẹran mọ́ ni ó ti rìsáàfù ẹran tiẹ̀ so baálé ni wọ́n ní kọ́kọ́ jẹ tó bá jẹ baálé gidi torí pé okun tiẹ̀ ní ọlọ́fíì ṣiṣẹ́ wa àwọn tó bá já àwọn obìnrin rí mọ́ sí bẹ́ẹ̀ ẹ̀yẹn sá jẹun tó ń gbà àwọn òkè tó bá ti fi lè jáde ó mú nǹkan ẹ̀rí wọlé lọ́ní àláàlí ọkọ náà tó máa pè ẹ̀yẹn jẹ́ tèmi bá jáde bọ́ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ń rí nǹkan jẹ ọlọ́run ọba sírí sírú bẹ́ẹ̀ ni wọ́ sírú bẹ́ẹ̀ ni ọ́ tànẹ́bì sọ fún sọ̀hábà yẹn pé ibda bi nafsika kódà ìdájọ́ yẹn ló débi sàkátòlù fitiri. lájẹ pé ẹ kò sì lọ́mọ bíi méjì àbí mẹ́ta agbára sàkátòlù fitiri rẹ tọ́wá ní kò ju tèèyàn kan lọ nígbà tẹ oúnjẹ tẹ jẹ nílé níjọ́ ọdún ẹ ti tọ́jú rẹ̀ tọ́yẹ náà bá lóúnjẹ tí ó jẹ nílé níjọ́ ọdún tọ́ bá sẹ́kù lọ́kọ́lífà láti yọ sàkátòlù fitiri táà ń pè ń jáka tọ́wá yẹ pé tèèyàn kan lọ́ bá kù ibda bi nafsika tara rẹ̀ dápẹ́ tẹ̀yàn méjì ni ọyọ̀ tara rẹ̀ ọyọ̀ tìyàwó rẹ̀ kò tí ì kan ọmọ tàwọn ọmọ ò tí yọ ni ìṣẹ̀rí àṣegbè kalẹ̀ nìyẹn. ìtààmù tọ́hán ká mọ bọ́ àwọn èèyàn wọ ìfẹ́ òsẹ́lẹ̀m káti mọ sálámọ̀ sáwọn èèyàn kẹ́gbẹ́ sàlámù àlékún lásán sàlámù àlékún bẹ́ẹ̀ ṣùgbọ́n bákan náà jẹ́ kí ọkàn rẹ̀ ọ sálámọ̀ sí wọn jẹ́ kí ọwọ́ rẹ̀ ọ sálámọ̀ sí wọn èwo bẹ́ẹ̀ ọba kú síbi tẹ́lẹ̀ náà yóò kú náà ní tẹ́lẹ̀ àwa ṣiṣẹ́ láyé náà ni kò tó kíyàn pé ẹkú iṣẹ́ tó bá jẹ́ mùsùlùmí assalamu alaikum warahmatullahi wabarakatuh kò tó kú ẹ káàbọ̀ assalamu alaikum warahmatullahi wabarakatuh kí ni túmọ̀ rẹ̀ àlàáfíà ìbùkún ọlà àtọ́láńlá Allah kọmọ jẹ́ ti ó sì ní àwọn ọwọ́ oríṣiríṣi sálámọ̀ yìí náà tún lẹ́kọ̀ọ́ débẹ̀ ń gbà mí ta ní ọkọ̀ sálámọ̀ síra wọn ẹ jẹ́ ká lo ẹ̀kọ́ yìí ẹ jẹ́ ká lo ẹ̀kọ́ yìí wọn bá sálámọ̀ sẹ́lòmíì kọ́ra láwọn àgbàlagbà mí náà sáwọn alẹ́ kọ́ra ń tula báwo ni. àbí yọ bàbá báyìí èèyàn ṣàdúrà fún wọn ń ṣépè fún dáadáa ni ìgbésí yìí ọ̀dà àgbàlagbà ni ó lóòótọ́ ọmọdé tó bá ìjọmọ rí kọ̀mọdọ̀ rí àgbàlagbà sí wọ́n sálámọ̀ ní sáìsì kó wá níbi kíkí táàtì fẹ̀ kọ́ sa kódà àwọn ọmọdé tí wọ́n mọ́ sọ́lámọ̀ láì lẹ́kọ̀ọ́ táàrin táàrin táàrin àwọn kéèkéé kẹmẹ́tọ́ ọmọ síbẹ̀ ni a mọ jájú mọ́ ọ̀lẹ́kọ̀ọ́ ni lọ́kẹ́kọ̀ọ́ bọ́n ti sálámọ̀ tó kébò ṣe ń sa yí gan táàrin táàrin kùn gẹ́sọ́ má láàfíà lọ́wọ́ ni. assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ah kìí ṣe kíkì kankan ológun ni wọ́n mọ́ kíra ó bí gbógun fẹ́ dé abẹ́ẹ̀kọ́ kíkì tiwọn lọ́dọ̀ tiwọn ni torí tó ń wá láàfíà asalaamu aleykum wa rahmatulah tààlẹ tààlẹ tààlẹ tààlẹ ajabu ọjẹ ni ẹ jẹ́ ká lu ẹ̀kọ́ àníbi ni ẹmọ fọn sálámọ ká níbi kíkí ẹfọn sálámọ ká lẹmí lọ́wọ́ òun ni àdísì pé mùsùlùmí òdodo lẹni táwọn mùsùlùmí bá ń là lórí ahun rẹ̀ àtọwọ́ rẹ̀ ó tún wà pé sálámọ tó sá ibi wọn ń ṣe bẹ́ẹ̀ fún àníbi tó pé asalaamu aleyka àwọn kẹ́nẹ́ ń bẹ tí wọ́n ń dẹnu rúbẹ̀ àwọn tẹ̀kífìrí wọ́n ti fi síbi jẹun ó ti di káfìrí tọ́ra àwọn tí wọ́n ń wí ìhùkú yìí náà wọ́n mọ̀ wọ́n wọ́n mọ̀ wọ́n wọn ò ní kan sí ni ògèdè rẹ́gbẹ̀ tó ń ṣe tí wọ́n ń sọ ló fi ń dà wọ́n pọ̀ fẹ́ àwọn kan ní sálámọ̀ wọ́n náà wọ́n kì í sálámọ̀ èèyàn èyí sálámọ̀ sáwọn èèyàn. wọ́n bá sì sáṣọ ọ̀dáhùn. wọ́n bá sì sáṣọ ọ̀dáhùn. wọ́n pàdé rẹ̀ ó rú. kódà mọ́ jà wá lójú pé sáà ń jà ni àtiẹ́ àbẹ́mi o ti wọ́n kọ́ anabi ni ẹfọn sálámọ ká ọ̀n dájú ara rẹ̀ kalẹ̀ ẹ̀rú rẹ̀ ní ń bá ọmọ náà yóò bó pé tí wọn bá ṣe ohun ètùfù kò ní kéè sẹ́kùnlé ẹ̀mí rẹ̀ ló ti wò pé ńgbà tí wọ́n ti ń ṣe erégbè yẹn àwọn àwọn kàánú rẹ̀ kódà níbi sálámọ yẹn ọlọ́run bá lè dá ọ padà nígbà tí wọn bá ti rí ọ ní káfìrì gbọ́dọ̀ bá rí ọ ní káfìrì wọ́n lè mọ́ da ọ lóhùn àbí wọ́n bá rí i pé nbí káwọn mọ́ da ọ lóhùn yẹn wọ́n padà béèrè pé kílódé ní sálámọ yẹn dàgbọ́n gbà tí tẹ̀ ń ṣe yìí ni inú mi ò dùn sí yìí ni wọ́n fẹ́ fi kọ̀rẹ́ẹ̀tì rẹ ni eléyìí ni wọ́n ń pè ní hajiru tó sì nípìnlẹ̀ nínú ẹ̀sìn àwọn tí wọn ò lógún sanabi ní kọ́mọ́ sálámọ̀ sí ara àpilẹ̀ rẹ̀ nìyẹn kódà ibà níbi tiẹ̀ ní ẹ lè yẹn dì pẹ̀lú èèyàn lọ́jọ́ kọ̀bọ̀dọ̀ tayọ ọjọ́ mẹ́ta yóò sì jẹ́ pé ohun tẹ́ fẹ́ yẹn lòdì sí yẹn tó bá kí ọ tó ní dáhùn gan torí pé ọ fẹ́ da padà ọ wà lórí ìbàjẹ́ kí wọ́n fẹ́ da padà ni kámọ́ sìn lò oògùn ní káyàn yẹn lòdì nígbà míì kódà ló fi jẹ́ pé ọkọ amọ̀ yẹn ìyàwó rẹ̀ lòdì ọ̀rọ̀ amọ̀ yẹn lòdì ibùsùn nígbà tó bá ti padà tó bá ti gbádùn lórí òun pé wọn náà wá sọ fún pé ó rí dúdùn mi ó sì rí dùnnú mi ọlọ́nkọ́ máa jẹ lè wọ́ dàrú ẹlẹ́ẹ̀kejì ní àbí ìtààmù tọ́ àmì inú tí wọ́n gbàgbà fún yẹn ìmọ̀ bọ́ àwọn èèyàn ìmọ̀ sálámọ̀ sáwọn èèyàn bákan náà wọ́n sọ̀láàtù bil-layl tàbí sọ̀láàtù ti wá irun tòru wá yàtọ̀ ìmọ̀ sọ̀láàtù lóru wà náà sùn nígbà táwọn èèyàn sùn irun lóru sọ láti lóru ebóòrù yẹn làwọn yẹn ń jó yìí pàápàá jùlọ. tọ́tọ́ fẹ́ gbéná fìlà tó fi ń disturb ẹ̀ so ká gbìyànjú kódà tó bá kó rákà méjì ló bá lè mọ̀ ṣe lóru tírẹ́nì là ń gbà nínú rọ̀mùdọ́ọ̀nì tá a wáyé o pé tó bá dẹ̀yìn rọ̀mùdọ́ọ̀nì kò lè continue pẹ̀lú nẹ́fìlà kódà kó ṣe rákà méjì rákà méjì kódà èrè pa sọ fún wa èmi wọ́n sọ fún àwọn jàmáà mi kì í ṣe pé máa wẹ̀ nìkan tá a bá kí sọ̀ látòlè ìṣáà ìtàn nẹ́fìlà araka méjì ń bẹ kó tó kasáfóyà àti wítìr kódà ń sọ báwọn kẹ́kẹ́ lẹ́nu ìgbà tó di pé a ti sọ̀spẹ́ndì tàràwì sí òru tá a bá kí sáyè tẹ́ ẹlòmí ọmọ kí nẹ́fìlà yẹn o nẹ́fìlà yẹn ọmọ kí ni kìí ṣe ní àwẹ̀ nìkẹ́ lọ́wà ara súnà tó yẹ ká yé nìyẹn tó ká mọ ráwọn yẹn létí pé báyìí tó ń bẹ o báyìí tó ń bẹ o kọ́mọ̀ jẹ́ pé ohun tí èsì ẹ̀sìn làwọn yẹn wà fi lọ́lẹ̀ tó pé jọ́ tó wọ́n bá ń sọ ètò jẹ́sìn fún wọn wọ́n máa fojú kórìíra wọn pé wọ́n tó gbé titun dé o wọ́n ṣe kíní kadé o bẹ́ẹ̀ sì ni wọn ò tí bí wọn ò tí bí bàbá tó bí èmi tó bí bàbá tó bí mi nígbà táwọn nǹkan yìí ti ń bẹ bẹ́ẹ̀ ni tọkọtọ ìkọ wọn bá sọ pé wọn ò tí bàbá ńlá bàbá rẹ ó pé wọn bu ọ wọn bu ọ ni bàbá ńlá bàbá tó bí èmi wọn ò tí bí ẹ̀sìn yìí ti ṣáájú rẹ̀ sọ nígbà tí wọn ti wá sọ tèmi yẹn bẹ́ẹ̀ ti bàbá àti ẹnẹ o bẹ́ẹ̀ bàbá àti ẹnẹ o bàbá bàbá rẹ tó one thousand náà tọba four hundred and forty six lẹ́yìn ìjírà nẹ́bì sallallahu alaihi wasallam nẹ́bìlá ni wọ́n máa sọ pé ọ̀tọ́ gbé ti túndé o ìwádàá dálẹ̀ tí wọ́n gbé dé yẹn tó ní tán tẹ́gbẹ́ inú ìlú ìgbà wọ́n lè mọ̀ sọ pé àwọn abálágbájá lọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀ lè rí tírèsì síbi kankan ìlọ́wọ́ àmọ́yà ìyá nẹ́bì mú wá yẹn ọ̀pá tètè rẹ̀ ọmọ fẹnu sáátà rẹ̀ ó kú ọkọ̀ bá tọ́ da ọ mi tọ́ bá sì gbé wọ̀ lálùkìyàmà áàrì mi tẹ́bi bá gbé wọ̀ yìí tí ń sọ yìí bá ní ẹ̀mí bá ṣe rí tọ́wọ́ yẹ pé anù ní ń pè èèyàn sí èmi ní ọgbẹ̀sán but ọ dájú bí kò ṣe dá mi lójú ni pé ìlànà anabi sallallahu òun lè tà ń sọ fún ẹ anabi sallallahu alaihi wasallam wa amma almunjiyat ní ìyẹn bá ti wà nínú àdánwò mo ti mọ kó ni yọ àbí tí ò ní jẹ́ kí èèyàn já sínú àdánwò anabi láwọn náà mẹ́ta ní làwọn náà fala adlu fil ghadab ìmọ̀ ṣe déédéé kó wà just nígbà tó o bá ń bínú Allahu akbar àti tí ẹ máa tún bínú kí n má pẹ́ rẹ̀ rú rẹ̀ wá ẹnìkan ọkọ̀ àdé orí kò ní dá fún ọ inú wá ti bí ọ ọ gbọ́dọ̀ sọ́jú kò ní dá fún òun náà lọ tọ́ba kò bá ní yáfi rẹ̀ tọ́ba ní kò ní dá fún orí ẹ̀tọ́ burú ò ṣe déédé ó ti lé déédé bó ṣe bu ọ tọ́ba mọ̀ kí wò ní lo tó wọ yáfi rẹ̀ ọ̀fẹ́ jẹ́ ibadur rahman alladhina idha khataba umul ja'iluna qalu salama déédé bó ṣe fún ọ ní kó ṣe fún padà tó bá fẹjú sí ọ wọn náà fẹjú sí tó bá wọn pé bí wọn ti fẹ́ lo tiẹ̀ ní ni ò ní jẹsẹ ṣùgbọ́n báwo ló ṣe mẹsàn rẹ pé nígbà tó ya ojú yẹn tó fẹjú báyìí yẹn o so ojú rẹ ọgbọdọ ya ju tiẹ̀ lọ ló jẹ káwọn kẹmẹtẹ ibi tó yẹ pé ọ yàka sí ọ nígbà tó yàka yọ kẹsì ọkọ wá yàka méjèèjì ẹlẹ́fẹ́ lè yàwó ara rẹ̀ so ìsìláàmù nìyẹn wọn nígbà tó bá ń bínú kọtọ sí déédéé nígbà tó bá ń bínú mọ ìbínú àbíjú yorùbá gẹ́gẹ́ bá ó ti sọ pé ah, ó yẹ kó bínú lóòótọ́ ṣùgbọ́n ti ṣe kí ni ó ti bínú jù ó tún mọ̀ pé déédéé ò sínú bínú rẹ̀ gbàtíwà àtìyàwó rẹ̀ já ọwọ́ àhẹ́kùn bàbá rẹ̀ tí àbá rẹ̀ lọ́ṣọ̀ wọ́n ní ọkọ rẹ̀ ló bí ọ́nú ọwọ́ pé wọ́n mọ̀ rẹ̀ kírẹ̀ yìí okay o ti kọjá àyè rẹ̀ o wèrè ìbínú tó kọ lù ọ yẹn kí ló dé tó fẹ́ jẹ́ kó gbé ọwọ́ jà kọ́sọ́dẹ́ ní àbùkù torí pé wọ́n padà lé ọ síta nulẹ̀ ọkọ yẹn wọ́n ní àwọn lè padà wá mú ìyàwó yẹn kó lábẹ́rẹ̀ tó jẹ́ bọ́rọ̀ bá tilẹ̀ pọ̀lú wa ba ẹ̀kẹ́ ṣe kíní kan rí ìyàwó ìyàwó sí tv bàbá ní ṣe wọ́n ní tv ńlé wọn fámìlì yẹn bí wọ́n fámìlì wọn sọ ní kú sí ìṣà olójókòó gbẹ́sẹ̀ lérí àga gbèsè nírú ẹ̀ lé yín ọtọ́lẹ̀ tìtẹ́ kò flọ́ọ̀sì ó ní sí bàbá ẹ̀ yàgbẹ́ sí irú Allah akbar o sì mọ̀ pé kò lè perfect tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bàtà ọkọ òní ní farada kí ló tọ ọmọ dábẹ káwá wo bó sì lọ ayé ibi wọn ń kí wọn náà pé ẹ kú ìtọ́jú ilé wọn náà ń dáhùn ah, àwọn wo nílé ọ̀hún rí kí ló ń tọ́jú ilé wọn sì ń kí wọn náà wọn náà ń jáde ọkẹ ń wẹ ọ ń jáde ní òwúlọ lọ́dọ̀ ọkọ rẹ òfin lọ́kàn balẹ̀ ọ̀rọ̀ burúkú yìí náà ni tọ́ọ̀ ń bínú kójó rírè ó pé jẹ́ kí bínú rẹ̀ jẹ́ sekini jẹ́ kí déédé ọ wà mbẹ́ àti ìyẹn lè bínú tí bínú yóò sekini tí ọjà déédé ọtún wà pé ìbínú níbi àyè tá a mọ́ lò tá a tó gbẹ̀sán. wà rídọ̀ fún àtàwọn bá tún yọnu náà tá a bá ń yọnu àbí dùnú ń bẹ lára wa ká tún mọ́ kọjá ààyè ẹlòmíì ń sè náwó ìtún sẹ lọ́hùn bẹ̀ ni. ìdùnnú kọ́ lélẹ́yìn o ò ọba ni ẹ mọ̀ wọ́ọ́rì o gbogbo àyìn ọ̀rẹ́ ọ̀wọ́ tí wọ́n mutí gbogbo ọ̀nà wọ́ọ̀rọ̀ tí kírètì kọ̀ọ̀kan fún olóhùn fi ń yọ̀ ni kódà tínú rẹ̀ bá tún yọ náà òun náà tún ní lẹ́fù mọ́kànjá àyè mọ́kànjá àyè ọ̀gá ìmọ̀ sọ pé à ọlọ́wọ́ ọgbọ́dọ̀ mọ́ sẹ́ni à nígbà tó ọwọ́ rẹ tẹ orí sẹ́ni o à ìmọ̀ mọ́ so o ti kọjá àyè rẹ o alikini alaadulu filagọdọ wàrídọ à ń yọnu ni à ń bínú just wal qasd fil faqr wal ghina ìwọ̀ntúnwọ̀nsì káma wà extravagance ní ìnáwó ní àkókò wa ìgbà tó wó ń bẹ lọ́wọ́ wa káfìlà áká ìnẹ ìgbà tí ọrọ̀ ń bẹ káfìlà áká ìnẹ ẹlòmíín bẹ nù àwọn olówó lónìí tó jẹ́ pé agbo òṣèré agbo eléré lówó rẹ̀ tẹ̀sí kódà àwọn ọ̀rẹ́ tó fẹ́ sàánú rẹ̀ ń wò ní pé táwọn bá tó kó fún yọtọ̀ padà sí pátí ni o yọ padà sí pátí ni o mo pé kọ̀ mọ́là tó wó kọ

ìsì ń bẹ́nu àwọn èèyàn tó jẹ́ pé ọ̀rọ̀ ló yẹ wọn ọ̀rọ̀ ló jẹ́ kó wọ́n ní mánì tó yá jẹ́ pé sèpẹ̀lẹ́ ni wọ́n tún wọ́n sí ẹlẹ́ẹ̀kẹta wa khashiyatullahi fi sirri wal alaniya ìmọ̀ kọminú ìmọ̀ páyà Allah subhanahu ní kọ̀rọ̀ àti gbangba kọba àyà wa wa ammal muhlikat àwọn tí wọ́n kó parun báyìin òun náà ànábì nífa sóòkò mọ̀tọ́ ahun ahun ahun kéèyàn ya ahun kọ́kọ́gún òun gbé òun lè jẹun gidi tọ́ba ara ń jẹ táwọn èèyàn bá mẹ́mẹ́ kò ní. fọwọ́n mọ̀ pé àtọ́wọ́n bẹ́ẹ̀ ti sùn tọ́ba ẹ̀ ti sọ fún kóòsì kì náà ní ogun eh, tẹ́lá bíi five thousand ní pé ah, eh, ah tọ́wọ́n bá ti sùn nísìn. kódà ẹlòmíì ah, àkọ́gùnmọ̀ ọ̀dà o wọ́n ní ah, àárẹ̀ ṣe wọ́n sì ya gbogbo gbogbo ìṣọ́tẹ̀ wọ́n ní ah ẹ̀ṣọ́ ti pé ah tóun bá ti mú àgbo kíníkan yìí àwọn wa da gbogbo ẹ̀ pọ̀ lọ́ra kíníkan wọ́n da gbogbo ẹ̀ pọ̀ yóò wá dáa sọ̀hún yóò bá situation rẹ̀ ó lówó mọ ọba nso àwọn yóò pín ogún rẹ̀ lẹ́yìn rẹ̀ mọ́tọ́jú ara rẹ̀. kódà ah, tó bá ní nǹkan mi expire ẹlòmíì ò pé tó bá expire tẹ ọ̀tọ̀ ní extra oṣù kan sọ pé company wọn ló ń ṣiṣẹ́ kan parẹ́ ahun burúkú yóò pé wọ́n ní o ti expire oṣù kan ẹ pé o tún ní extra oṣù kan yóò wá jẹ poison ahun wà á wà mọ̀tàbà àti ìmọ̀ tẹ̀lé fẹ̀ẹ́nu ọ̀kẹ́bí tá à ń lọ ní ìfẹ̀ẹ́nu ní ń fa òkè wa ìjáàbò lè má rè ibi nọ́ọ̀sì yìí kí wọn mọ̀ pé àwa la rí báyìí kí wọn jọ rẹ̀ lójú ó ti bàbàrà bàbá ìlómi ìlọba ayé rẹ̀ jẹ́ ọmọ wọn ní jọ lójú yọmọ sọsọ kúsọ yọmọ sèse kúse ó ó ti di ah kódà láwọn yàrá dèyàn ńlá nísì wọn náà máa ké mi táwọn bá dé yìí mo lọ bá dé bọ́sítọ̀pù parun ló dé mi tó dé nìyẹn tó bá mọ̀ èyí mọ́ ríra rẹ̀ èyí mọ́ ríra rẹ̀ kókó kò síbò sí jẹ́ kí jẹ́ èèyàn náà lọ jẹ́ anabi sallallahu alayhi wa sallam ka gbogbo àwọn eléyìí ó rí i pé ìfẹ́ ẹnu nínú àwọn kíni nínú òparun ní ẹ̀lọ́wà ẹnì kọ̀ọ̀kan wọ́n ẹja jìnà sí o kódà anabi sallallahu alayhi wa sallam anabi àmọ́ torí ẹ̀ ṣe dùá ní gbogbo ìgbà torí pé ẹnìkan sọ pé páńpẹ́ so yẹ bá kókó wa ṣe rí ni wọ́n ní ẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta tá a kà yẹn ahun ìfẹ́ ẹnu àti ìríra ẹni asíléhà ni nǹkan ẹ̀jà ní títí tọ́ ni pa oko sọmọ ẹ̀dẹ́ yẹn lọ́rùn yọ wá wo ìròyìn olóhùn kọbaada kọmọ jìka yìí wọ́n bàjẹ́ o ilé ẹ̀ lọ́baada sọ pé wà á máa ma họ́ọ̀fà ma kọ́ ma rọ́bí ẹni òtí bá ń páyà kó wọn dúró níwájú Allah subhanahu wa ta'ala rújọ́ wọn dúró wọn dá wọn dúró pé a ọbaada wọn ná ha nafsa anil hawa tó wá já ẹ̀mí rẹ̀ kó níbi fẹ́nu fa innal jannata iyal mawa irú ẹni bí aljanna ni ọwọ́ anabi sallallahu alayhi wa sallam lọ́fọ̀ àánú àdúrà anabi anabi yóò kó wọn na'udhu billahi min shururi anfusina nínú aburú ẹ̀mí làwọn àrùn mẹ́tẹ̀ẹ̀ta yìí wà yọtọ̀ kó wọ́n ṣe àmàlìnà àtàwọn aburú iṣẹ́ ọwọ́ wa kódà nẹ́bí àmọ́dé ládé pé aláhùnmá àti nafsi taqwaha wọ́n bá dẹ́dà fún ẹ̀mí mi nípa ìhà rẹ̀ wazakkiha bákan náà bákan fọ ẹ̀mí mi mọ́ anta khayru man zakkaha wọlọba tí mọ́ fọ ẹ̀mí mọ́ kò sí àyè wà kẹ́mbì kẹ́tọ́ ti ń fọ ẹ̀mí o bàbá dání mọ́ fọ ọmọ látara aṣẹ́ rẹ̀ wọn anta waliyuha wọlọlùkápá rẹ̀ wọlọlùgbọ̀wọ́ ẹ̀mí wọ́n mọ̀ wùláhà kódà wọlọ ní ọlọ́run lọ́lẹ̀mí wọ́kọ̀ tẹ́kọ̀ àlàbá lèmi ni a lè sọ pé kódà ẹlòmí ò bínú pé inú bí kú kóhun kú ní irọ́ ni tó wà lẹ́mi rẹ̀ ní irọ́ nípa àmọ́yẹn tó jẹ pọ́ìsì tí ò kú wọ́n wá pé jìn ara tiẹ̀ lágbára ni tẹ́kọ̀ ẹlòmí ni pé kódà kò ní mu tó bẹ̀ tí ó fi kú wọ́kọ̀ lọ lẹ́mi ni ọba adẹ́dà lọ lẹ́mi ló sì gbà ní tó gbà tó bá wù àrùn mẹ́tẹ̀ẹ̀ta yìí pàápàá jùlọ ìfẹ́ ẹnu ọba adẹ́dà kọ́ là wá kó jẹ́ ká sẹ̀sìn ọba adẹ́dà sì mẹ́sìn wá fún wa assalamu وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا àmọ́ الله láti lọ sin ojú òpó lẹ̀ fún àwa tí a bá tún fẹ́ẹ́ fi orúkọ ọmọ mi sànlẹ̀ ká mọ́ gbàgbé gbogbo àwa tí a ti fowókọ́ lẹ̀ lánàá ẹ dákun ẹ jẹ́ ká fún àwọn ẹlòmíràn ní ààyè bẹ́ẹ̀ni àwọn àlè kò wọlé láti. àwọn tó bá fẹ́ dá sí. àwọn tá bá fẹ́ dá sí náà. nínú hundred ọmọ thirty four náà lẹ́yìn. àkọ́kọ́ nǹkan tí àmọ̀ fi sọ́wọ́ sí òun náà ni mọ́mí kan tàkàtì wa ló gbé ọkọ̀ àlùmíjà náà lábàá lórí ẹ̀ òun náà ní ṣíṣe seven seven one six seven three three three lẹ́ẹ̀kan sí six six seven seven one six seven three three three òun náà ní àkànnọ̀bà tí àwọn fi ṣọwọ́ sí àtàbà tí ń wọlé àdàkùn kápò lẹ́gbẹ̀ẹ́ rédíò wa tábà sì ti sálámọ̀ tán àkàṣọ orúkọ ọmọ òrukàn tá a ní káṣíṣọ àdúgbò rẹ̀ nǹka bùkátà náà nìyẹn àdàkùn wọn níbi tí a fi gbọ́ wẹ́wẹ́. nọ́mbà tí a mọ̀ kò sí náà eight one twenty two ninety two twenty one eighty one ọ̀rọ̀ ìpè kì í kọlu àwọn ẹ ti wà ah. yusuf ìsàlẹ̀ afa naam. ọ̀ya naam. ọ̀fẹ́ lómi láyé. táwọn yẹn bá dá sí i.

ẹlòmíì ti sọ pé ẹ bá gbowó ọmọ òrukàn tó lóun ọmọ òrukàn lòun náà tẹ́lẹ̀ ìpè lọ́gbà ọlọ́run bá lóun ọba àjagun ó ní nání ń jẹ síkùn rẹ̀ wọ́n wà ọ̀kàn ní fún ẹnìkan ẹ̀rí pàṣẹ sọ ẹni tó lu jù pálọ̀ sọ̀rọ̀. abrazak mubarak. àdúgbò ilé àárín ìlú kódà tí a bá ti dákọ̀ àdúgbò àfẹ́mọ́ túra wa láṣìírí ìsàlẹ̀ ọlá náà ọlọ́run kó bá gbogbo àwọn ọmọ náà. o oh, eight one twenty two ninety two twenty one uh, eighty one náà ni nọ́mbà tí àwọn kò sí àtàwọn àti wọlé kápò lẹ́gbẹ̀rẹ́ níbi wa ká sì dárúkọ ọmọ ìtàn ká ní àti àdúgbò rẹ̀. naam. wa aleykum tó káàtó naam. Taofik owó ni kókó. Ló ọmọ àbẹ́yìn àbókọ tí yín. Naam, naam, naam. Àdúgbò Ẹ̀rọ ọlọ́run kẹ́kọ́ dà àwọn sí five hundred ọlọ́run kò sàn yín lẹ́sìn dáadáa. Tó wọ́n nígbà tí ń wọlé wọn ní àfíìsì làwọn àmọ́ ọ́fíìsì. Tó bá ní bùkátà mi mọ́ gbé wá. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Naam, ó kọ́ ọmọ tẹ́ni. Amin ó kọ mọ. bóyá ìbá wa lọ ẹ̀ gbọ́ ẹni tí ń sọ̀rọ̀ kọ́lá fẹ́ mọ̀ gbogbo ẹni tó bá pè wọlé ẹni tó lọ́mọ òrukàn lọ́dọ̀ tó sì mọ̀ kọ́ ọmọ òrukàn tó kọ́lífàì kẹ́sì pọ́ ọmọ òrukàn tóun náà lówó ọmọ òrukàn pé ah, ó bò ọlẹ́yìn ọmọ yìí ní bùkátà o ń bẹ náà ọmọ òrukàn tóun náà lè fún ọmọ ọgọ́rùn-ún kan lọ. Wa alaikum tó kọ́ àtúnṣe náà kí orúkọ ọmọ tẹ́ni. adákùn ah. tá a bá ti o àfẹ́mi ni ó kọ ẹni tí ń sọ̀rọ̀ kọ́lá ń sọ abusomari ń sọ̀rọ̀ sẹ́ ẹ̀bí tó lọ. a bá O wọlé sàmà lè ó kọ ẹni tó bá lọ mọ òru kàlá ní kó pè wá. sọ̀rọ̀ fún abusomari yọ̀ọ̀dà fún yín tẹ̀lé instruction ta fún yín. wa alaikum salam. Ismail kọ́lá fẹ́ ẹni tí ó ti tẹ̀lé tẹ̀lé instruction wa ọmọ fi gbà wá lásìkò. táwa ti wọlé ká dárúkọ ọmọ òrukàn wa ká sì sọ àdúgbò rẹ̀ nǹkan bùkátà lọ́dọ̀ wa nínú káfẹ́lì ní ẹ̀la ìbọn. ohun tó bá yàtọ̀ sí. naam waaleykum salaam. kí lorúkọ rẹ̀. muminat. àdúgbò wo. saladini muminat ah. saladini jazakumullahu khayr naam tó wí ẹlòmíì ò ní gbọ́ ọmọ bá tiẹ̀ lọ náà ni. o eight one two two nine two two one eight one náà ni nọ́mbà tí o ṣe bí orúkọ àwọn ọmọ nǹkan náà ni wọ́n gbà gbogbo àwọn táwọn náà bá ti fẹ́ mú ètò yìí lọ́wọ́ àkàn wa táwọn pè ká sọ̀rọ̀ sí wọn ní six seven seven one six seven three three three ọ̀gbìn ní àkàn náà wọ́n fi sọ̀rọ̀ sí. ẹ ti wà pẹ̀lú wa. wa aleykum salaam wa rahmatulah wa barakatuh naam naam ya. orúkọ rẹ̀.

Naam. Ẹ sálámù. Sálámù. Àbá ti wọlé. Ẹ sálámù. Bá ti sọ orúkọ ọmọ orúkọ ta ní. Bá ti sọ àdúgbò rẹ̀. Ó eight one twenty two ninety two twenty one eighty one náà ni nọ́mbà tí à ń pè sí. Naam. Naam. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Naam. Nurudin Fawaz. Nurudin Fawaz àdúgbò abojúpọn Nurin Fawaz jazakumullahu khair náà. Wàhálẹ́kùn sálàm. Ẹ kó lẹ́gbẹ̀ẹ́ rédíò yìí. Naam. Ajúmọ̀ Musa látàrúgbò Darussalam. Hmm. Naam ẹ wòye sí o tó bá ti lé ẹ̀yin lẹ́sìn ẹ̀wọ̀ yàn tó dédé ohun tí ń bẹ ńlẹ̀ lọ́wọ́ pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala nígbà tí àwọn onídùúdù ọlọ́rẹ̀ bá tún dá sí àtùmọ̀ tẹ̀síwájú lórí rẹ̀. Wa alaykum assalam wa rahmatullahi wa Suleiman Ibrahim. Ládùúgbò Ofiki ẹ wà o kẹ gbọ́ o àtẹ ìbá ti ní wá káàdì tẹfẹ lómi ìṣe o ẹ wà sí Ṣakí pẹ̀lú rẹ̀ àtẹní fowó àlùmọ rẹ ń ṣẹṣẹ ní tààrí o. Wa alaikum wa rahmatullahi wa barakatuh. Tawhid wa Tawhid wasila Madina area. Naam. Tawhid Wasila Madina area. Naam. So gbogbo ẹni tó bá fẹ́ dá sí náà, a rí i pé wọ́n ń pe account number fún wa sixty six seventy seven one six seven three three three Money Punch. Aliuda Islamic Development Foundation ẹ̀ ní ó gbé wa. Wọ́n yà dàpọ̀ gba alẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa. Naam. Wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Naam ẹ̀yìn kẹlá ní ìdákọ̀ ẹ̀yìn àgbọ̀ wa ta lè dákọ̀ mẹ́. Naam, ẹ̀rọ ọlọ́run kan náà san five thousand. Naam, ó ti parí. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń dá sí àpò ìkéta fún àwọn ọmọ òrukàn. Jazakumullahu khair. Ọlọ́run ọba ò ní tí máa wà náà kúrò báyìí kò sì ní fáwọn ọmọ wa dààmú wa a ní gbowó àárẹ̀ fáwọn ọmọ wa bẹ́ẹ̀ ò ní gbà fáwọn náà náà. ẹ ti wà fún wa. wàhálà sálàmù wàhálà tó wà kàtó náà. abubakar abdullahi abubakar abdullahi látàlẹ́ amin. èèyàn méjì náà ló kù báyìí. láti. láti al-amin al-amin so tọ́lọ̀ ń bá ní káwọn ọmọ ìyá wa tọba rẹ̀ dákẹ́ àtẹni yóò náà tó náà ní tọrọ kọ́bọ̀ táwọn náà bá tún dá sí i àtúmọ̀ tẹ̀síwájú pẹ̀pẹ́ tájẹ́tì wa ni pé ọmọ ọgọ́rùn kan ọmọ ọgọ́rùn kan wọ́n ká bá ní àwọn táwọn agẹ́ mọ̀ ni ọgọ́rùn kan ni ò ní dórí ètò báyìí wọ́n ká nfààní yìí ó lè fún ọkà ni torí pé a mọ̀ mo sì jókòó yìí ń kọ twenty wàlẹ́kùn sálàmù warahmatullahi wabarakatuh. o ti o ti o ti o ti rebete naam alkama lafira eh, a ní ju ìṣẹ́jú péréte lọ wọ́n pèsè àpọ̀ ẹyọ kan àbí méjì naam naam wàlékún salam naam ẹgbóhùn sókè wàlékún Salaam. wàlékún salam wàlékún salam Aisha Mikahil ní kómi tọ́ èyí hm. gbogbo ilé ní ọ̀kan wa ọba ti ṣe findings ẹni tí ọba ti qualify ajá dànù àti yé ọ̀rọ̀ kó àti ṣe wá sí mùsùlùmí ti bọ̀rọ̀ mọ́ni tí wọ́n ń pè ní ọmọ òrukàn náà wàlẹ́kù sálàmù warahmatullahi wabarakatuh náà àgbọ́rọ̀ yín bàbá Idris Abdulatif àbí Abdulhafiz náà látàdúgbò ìsàlẹ̀ àfà jazakumullahu khair ọlọ́nkọ́ bá gbogbo àwọn ọmọ náà ọlọ́nkọ́ jíkára lè jẹ́ látara wọn torí pé inú eh, point of ṣe àlìjẹ́nà làwọn ọmọ orúkọ tí bá ń bẹ láwùjọ wa yẹn tọ́ba ìdàgbé kalẹ̀ pé sọfẹ́ rà àlìjẹ́nà àwọn ọmọ tí ń bẹ ń kọ́sítọ́dì rẹ̀ yẹn tọkàn rẹ̀ bá le tí mo fọwọ́ ra wọn lórí àníbi sọlá rẹ̀ sọlá lọ sọ bẹ́ẹ̀. tabari eh, ìpè ẹyọ kan tabari naam. Eh, hello. tọ tọ ọlọ́run ọba yín wò yóò wọ ọmọ orúkọ kó wa wa táwọn yẹn bá padà tún dá sí lọ́wọ́ yìí sọ àárín nǹkan tó tì àti lóòótọ́ báyìí ọba ìdàpọ̀ fi bárkà sí. Naam. Ìyọ̀lá tí yàtọ̀ lọ pàdé. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ما هو سنة أواقو كذا سنة إيالي إسلام ديدي وسني تولي مسلومي òdodo àfi kò tẹ̀lé òun gbogbo onígbọ̀wọ́ àtòónímọ̀ràn òdodo. Jazakumullahu rabbun nasi khaira. Jazakumullahu rabbun nasi khaira.